بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا صاحب السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار <clears throat> ما تعبدون من دونه أسماء سميتموها سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته a ó tún máa bá ọ̀rọ̀ wa lọ ibi tí a ti dúró ní àná ibẹ̀ náà ni a ó tún ti gbé àlàyé náà bó ti dẹ̀já sí wípé ọ̀rọ̀ àná àti ti òní ó sọpọ̀ mara wọn bẹ́ẹ̀ náà ni ó sọpọ̀ mọ́ ti ìjẹta àti ti ìjẹrin torí wípé gbogbo àwọn áyà tí a ń ké láti jẹrin yẹn gbogbo rẹ̀ pátápátá ó dá lérí sọ́mọ́rì dáwà èyí tí ànábì wa Yusuf alayhi salatu wassalam tí wọ́n ṣe nínú ìtàn ìgbésí ayé wọn tí ọlọ́wọ́n bá gbé sínú sóra yìí tí wọ́n bá ní àyè àkọ́kọ́ tí ànábì Yusuf ti ráyè ṣe dáwà tí alùkùránì gbé jáde fún wa àyè yìí náà ni tí a bá wá wòye sí àyè náà a ó rí wípé nǹkan ẹyọ kan ṣoṣo náà ni ànábì Yusuf alayhi salatu wassalam náà ni wọ́n rán nínú àyà mẹ́rẹ̀ẹ̀rin èyí tá fẹ́ kí ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ lé nǹkan ẹyọkan òun náà ni wọ́n tẹnumọ́ kí ni nǹkan náà <clears throat> òun náà ni nǹkan tí wọ́n bá ńlẹ̀ lọ́dọ̀ àwọn bàbá wọn tí í ṣe Ibrahim àti Ishaq tó fi wá dórí tí àwọn náà wá tí àwọn náà wá jẹ òun náà jẹ́ ní nǹkan tí gbogbo àwọn ànábì tí wọ́n wá lẹ́yìn Yusuf náà tó fi dórí wa Muhammad gbogbo ẹni tí kọba ti rán nǹkan táwọn ànábì yẹn rán ẹni tí kò tẹnumọ́ ní táwọn ànábì yẹn tẹnumọ́ ẹ̀rọ pé kò àwọn yẹn rárá o ọkàn fi orúkọ pé òun jẹ́ àfà àbóun jẹ́ sheikh àbóun jẹ́ Islam ọkàn gbé lérí ni tí kò bá ti jọ wọ́n nínú nǹkan tí wọ́n nǹkan ẹyọkan tí wọ́n ń tẹnu mọ́ yìí ẹ sọ wípé dáwà rẹ̀ kò dúró dáadáa ẹ sọ wípé iṣẹ́ tó gbé dání kò jọ àwọn ànábì ọlọ́run olùgbọ́ mi ọmọ wò wípé kí ni nǹkan náà tí ẹ wá ní gbogbo àwọn ànábì ọlọ́run tẹnu mọ́ yìí àwọn òní wí fún wa tá a fi padà sínú áyà mẹ́rẹ̀ẹ̀rin yìí èyí tí ànábì Yusuf lò àìsọ́lá tó sẹ́rẹ̀ ìwọ́n tó bọ̀wá ma kí kó máa wo translation rẹ̀ ìwọ́n náà gangan ó ti ma kí ni tí a fẹ́ wíṣ kò tó di pé awé jáde torí pé irú ìlànà báyìí tí a bá kà fúnra wa a gbádùn rẹ̀ a sì gbà sínú gbèsè ayé wájú pé kẹ́ gbọ́ lẹ́nu tèmílẹ̀ kan náà lọ ẹ ká padà sínú sọ́rọ̀tọ̀ Yusuf ká gbé láti bíi aya 37 ibẹ̀ náà ni lọ́wọ́ parí ẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe dáwà yẹn lọ aya 37 nígbàtí àwọn méjèèjì tí wọ́n wà lẹ́wọ̀n tí wọ́n lọ gbé àlá tí wọ́n lálọ bá níbi wa Yusuf àárí sọ́lá wọ̀sálàmù pé bá túmọ̀ láyìn òun náà ni aya 37 ọlọ́wọ́n bá ń sọ pé lẹ́yìn a'udhu billahi minash shaitanir قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما وأتقي ذلكما مما علمني ربي wá kéèsì láti bẹ̀ yẹn wá ní ìrìnrìn ààkìráàtì hún káà olùgbọ́ mi ronú sáàyà yẹn àwọn ti máa mọ̀ kí ni ànábì Yusuf rán nínú àyà yẹn ó lè pọ́ sọ pé qawmin la yu'minuna billah taraktu millata qawmin la yu'minuna billah lẹ́yìn ìgbà náà wahum bil akhirati hum ẹjá tún bọ́ sí àyà 38 kátún wò kí tún ni wọ́n tún tẹnumọ́ láàrin ni wọ́n tún sọ wípé wattaba'tu millata aba'i Ibrahima wa Ishaqa wa Ya'qub àwọn ẹgbẹ́ ìjọ́ ma sọ pé orúkọ lásán ní àdámbẹ̀ ọya farabalẹ̀ tí ń tọ́ tẹ̀lé kí ni wọ́n wí yìí lánàá wọ́n ní mi ń ṣe mi ń ṣe mi ń náà ni wọ́n wí ẹ̀hán ذلك ẹ wá jẹ́ ká wáyà 39 èyí tá kí ní àná átùn bá ń bẹ̀ kí ni wọ́n ń bẹ̀ átùn rí wọ́n náà máa wo olùgbọ́ mi alápàdé kí ni wọ́n wí mo lérò pé láì fún yín ní ánsà yẹn ó kó ti yé gbogbo olùgbọ́ wa kódà tó bá máa tó bá ka translation rẹ̀ tí túmọ̀ sí dé tó a ó ti mọ̀ pé tí wọ́n bá ní kí ni wa Yusuf tọ́rán nínú gbogbo dáwà nínú àyà mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n ọ̀rán kankan bẹ̀ ju at wọ́n ọ̀rán kankan bẹ̀ ju at lọ kí ni mo ní wọ́n rán jama wa náà làwọn kan tí wọ́n bẹnu àtẹ́lù tí wọ́n máa ń pè ní àwọn alákìídà hmm. hmm. tó bá ti láwọn tó bá ti bú pé àwọn alákìídà ló ń bú tí mọ̀ pàwọn ànábì ọlọ́run ló ń ti kíni wọ́n náà wo gbogbo ìta kàí àdìdí àyà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ìta tún gbọ́ lónìí wọ́n ti ẹ̀wà afọ́gbá yángá níbẹ̀ ń tẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta mẹ́rẹ̀rin tó síwájú ní àpẹsọ díẹ̀díẹ̀ wà mẹ́ ṣùgbọ́n bí eléyìí wọ́n kúkú là á hmm. pronoun tí yàn fi ń bá yàn sọ̀rọ̀ yàn ni mo bá wíwò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò lo wọ́n bọ̀mírù ghaibin náà ni wọ́n ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pronoun tó jẹ́ sí pé kò fèsì ń tàn bá sọ̀rọ̀ ilé wọ́n wá lẹ̀ wọ́n lẹ̀ gan pátápátá pé tó ẹ̀yin gan ni mọ̀ ń bá wí èyí tí a fẹ́ ká gbọ́ ni pé àbọ́takò ní madrasa rẹ̀ pé ẹ mọ́kọ̀ ọmọ ní tawhid àbọ́takò nínú ìjọ tí ọdá alẹ̀ ẹ̀yí pé ẹ mọ́ sọ̀rọ̀ tawhid ń bẹ́wò torí pé ọ̀rọ̀ tawhid yìí máa tú nǹkan ni bẹ́ẹ̀ ni tawhid máa túrọ́ ti ẹ̀ náà ní dáadáa ẹ̀yìn tẹ́ di lọ́jọ́ náà ni a máa rán tawhid ń gbogbo gbà ni ṣùgbọ́n gbọ́ jẹ́ sí pé ọ̀rọ̀ lẹ gbé dání ẹ̀yìn bi olùbọ̀ hmm. eh, yóò fọgbà ayẹ́ ga fún yín eh, àwọn ànábì ọlọ́run gbogbo wọn pátápátá tí wọ́n bá ní kí ni wọ́n rán kí ni wọ́n tẹnumọ́ lásán lóru lálẹ́ láì yọ nìkan kan sílẹ̀ náà wọn wọn náà lọ́rọ̀ tawhid hmm. má ṣẹbọ má ṣẹbọ má ṣẹbọ má mú nǹkan mi mọ́lọ́run má nǹkan mi mọ́lọ́run eh, gbọ́rọ̀ gbọ́kàn lọ́lọ́run nìkan ayé nǹkan kan lẹ́yìn Allah subhanahu wa ta'ala wá sí tòní tí ànábì wa Yusuf wá fẹ́ ṣe yìí wá sí ńlá ni o ọlọ́run kó fún alókun àtagbára tá fi túmọ̀ rẹ̀ tán àti bẹ̀rẹ̀ ọmọ ọba yìí tẹ́ gbọ́ wa náà làákàyè àti ọgbọ́n àtòyí tẹ́ fi gbọ́ yí yá يا صاحب السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار wọ́n wá kọjú sí wọ́n wá làmọ́lẹ̀ pé ما تعبدون من دونه إلا ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم إلا أسماء سميتموها أنتم وآباؤكم بها من سلطان ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله إن الحكم إلا لله أمر أن لا تعبدوه إلا إياه أمر أن لا تعبدوه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون ما تعبدون من دونه إلا إلا أسماء سميتموها أنتم وآباؤكم Alamduwa Yusuf alayhi salatu wa Oh yeah, okay. You do not worship beside him, but only names which you, which you have forged, you and your fathers, for which Allah has sent down no authority. The command or the judgment is for none but Allah. He has commanded that you worship none but him, that is, is monotheism. That is the true straight religion, but most men know not. Bẹ́ẹ̀ni, Anábíwá yìí, Anábí Àpọ́nlé, anabi yìí ànábì ìbùkún títí ànábì wa Yusuf wọ́n ni eyin ti mo n ba soro latana lati jeta lati jerin ti mò n kí ọlọ́run ọba tó da mi tó da yín ti n kí mo sọ díẹ̀ ní orúkọ ọrụ fún yín pé o naa ni Allah o naa ní alwahid o naa ní mo rẹ̀ pé ti bọ́ tí o mú nǹkan mìíràn mọ́lọ́run ọba tó sì kọjú mọ́pò ń fẹ́ nímà yóò nímà bọ́bá wá mẹ́bọ kò lè nímà béèyàn bá nímà yọ́ mo kì fún ọlọ́run ọba nìyẹn mo tún kì fún yín wípé àwọn bàbá mi tó síwájú tí gbogbo yín ní pé ni ọlọ́run ní Ibrahim àti Ishaq àti Yakub mò ń wí náà làwọn ọba wọn tẹ́ gbọ́ wọn ní tẹ́ gbọ́ lẹ́nu mi náà lẹ́gbọ́ lẹ́nu wọn ká nípa ẹbá wọn hmm. ara àwọn nǹkan tí wọ́n tún kọ́ mi tí wọ́n ní kí máa wí tọ́lọ náà sì fi rán mi náà ni pé ma ta'buduna min dunihi illa asma'a ma ta'buduna nǹkan pálapàla tẹ́ ń yìí mọ́ níbẹ̀ wọn pé mọ́ ní àwọn eh, ni wọ́n fi má kí fi máa náfíà lélẹ̀ yẹn máa mausuliya náà nìyẹn alẹ́bì náà ni nǹkan rádáradá bó sì tún máa máa rùn anábì Yúsúfù yẹ̀yẹ òrìṣà wọn bẹ̀rù ṣùgbọ́n kò láàmọ́lẹ̀ ọkàn lo gbólóhùn tààyẹ sí pé ọmọ túnmọ̀ sí pé kíní ò ní láàrí wọ́n ni máa tààbòdó náà kí àwọn kíní rádáradá tẹ́ẹ̀ ní sìn wọ̀n wọ̀nyí mí ń dú ní lẹ́yìn ọlọ́run ọba Ah, gbogbo ń tẹ́ǹsìn yìí orúkọ lásán ní jẹ́ orúkọ lásán náà ní jẹ́ hmm. àwọn náà túnmà rẹ̀ sí pé máa tó àbòdó náà mi ń dó nìyí wọ́n ní máa ní àfíyà ní ẹ̀ẹ́ lè lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọlọ́run àforúkọ àgbáfìfò lásán hmm. ilá àsìmá àkókọ lásán ní ọjì orúkọ ah. lásán ní ọjì orúkọ tí ò nítumọ̀ hmm. eh, orúkọ tí ò ní tí orúkọ rẹ̀ òró hmm. eh, náà ni ẹ máa eh, bàá máa yí ẹ̀ padà bá jẹ́ sí pé nǹkan tó wà lókè lẹ́yìn sìn àsìmá a sàmẹ́ ìtùmú ha orúkọ kan lásán tọ́wọ́ wá jẹ́ sí pé nǹkan tẹ́ ń sin orí rẹ̀ lọ́wọ́ bákan náà asma'a sammaytumuha orúkọ lásán ni yóò gbè lérí bí harahara kò ní nítumọ̀ kankan máa ta àbòdó na gbogbo nǹkan tẹ́ rí ẹ máa sin tọ́bá ti yàtọ̀ sọ́rọ̀ wọn ọba orúkọ tí ò nítumọ̀ náà ni ọ máa jẹ́ àwọn orúkọ tẹ́ sọ fúnra yín ni eh, lẹ sọ fúnra yín pé orúkọ rẹ̀ jẹ́ báyìí orúkọ rẹ̀ jẹ́ báyìí Eh, nílẹ̀ wa ń bíbà ìta bá ń lọ́bá nìna a máa wò yí pé àwọn nǹkan tẹ́ǹsìn náà pé àwọn èèyàn nílẹ̀ wa ń bí àbí nàìjíríà lápapọ̀ àti níbò àwọn nǹkan míì ọba yìí orúkọ kan lásán tẹ́ sọ ni sàmẹ́ìtì mú ha àbá òkun ẹ̀yìn àtàwọn bàbá ńlá yín lẹ sọ ọlọ́wọ́n ọ̀sọ́ bẹ́ẹ̀ hmm, ìtumọ̀ pọ́lọ́wọ́n náà ni pé má sultan ما أنزل الله بها من سلطان ọlọ́run ò sọ kalẹ̀ ọlọ́run ò sọ pé ó kọ tí ọmọ ẹ̀jẹ́ ni wọ́n fi jẹ́ sí pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀sọ ẹjá máa pòjú inú àwọn òrìṣà àtìlẹ̀ wà ní ìṣẹ́lọ́sìn wọ́n ilá asmá ha antum wa aba'ukum فذوقوها anábì Yusuf ṣe wá sí fún wọn yí pé orúkọ tẹ́ sọ gbogbo òsàtẹ́ ń gbé lórúkọ ìtẹ́ fókún tẹ́ fún lórúkọ tẹ́ ń sìn ẹ̀yin ọlọ́nkọ́ lọ́sọ ẹ̀yin àtàwọn bàbá yín lẹ́jọ sọ ní orúkọ àwa náà sọ fún ẹ̀yin èrò wa nílùú wa tá a wà yìí náà gbogbo òsàtẹ́ fún lórúkọ yìí ẹ̀rọ mọ̀ pé orúkọ òrò wọn mm-hmm. eh, àsìmá ansa méjì wọn orúkọ tẹ́ sọ lásán ni tí òrò àwọn tí a sọ eh, ògùn yín ògùn àbí mm-hmm. àwọn sọ wá gún fún ni kò gún fún ọya yín kò lè yá ah, ọ̀sùn kò lè sùn kò lè sùn ọ ah, lè gbé ọ̀sùn ò lè sùn kò tún lè sùn mm-hmm. ah, àbólé múùfù ni ẹbí ọwà láti jẹ́ náà lọ́wà mm. tó bá yẹ pó lè sún ni àyíkò yóò kọ tó dáa ni mm. ó rẹ̀ àsìmá ánsà mẹ́ìtù mú ṣàngó eh, kò lè san kankan hmm. eh, ifá kò le fa nkankan hmm. eh, ẹ̀ṣẹ́ mọ̀ pé àtìmá ansa mẹ́tù mú haram hmm. bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan tẹ́ bá ti sìn lẹ́yìn ọlọ́run mọ̀ pé orúkọ lásán náà ní kíni ní jẹ́ orúkọ kò nítumọ̀ kankan ní ara àwọn ما أنزل الله بها من سلطان ما أنزل الله بها من سلطان ẹ̀yin fún ayín okò ní evidence kankan nínú ẹ̀sìn tọ́lọ̀un fi náà wà tí ó ṣe tawhid kò súkọ kankan fún wọ́n wá ń tẹ̀síwájú pé ní ilé hukmu illa lillah àà ah, ah, sẹ́yìn ọmọ ní àtàṣẹ ayé ọwọ́ ọ̀ta lọ́wà ọwọ́ ọlọ́ni wọ́n rábẹ́ ni kí wọ́n sọ fún àwọn ànábì Yusuf ń sọ fáwọn èèyàn wọ̀nyí pé ẹ rò pé òsàyẹ́ lè ṣèdájọ́ kankan kò lè fún yín kò tún lè pàṣẹ ètò ẹ̀sìn torí pé ọlọ́run nìkan tá ń sọ̀rọ̀ pé kẹwàá sìn yìí ó nìkan ló ní àṣẹ ẹ̀sìn àti àṣẹ ayé àmọ́rọ̀ aláàtàbùdó أمر أن لا تعبدوا إلا إياه ẹni tí mo ní ní ìdájọ́ lọ́wọ́ yìí tí ń ṣe ọlọ́run ọba yìí ó ti pàṣẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ló tàṣẹ pa pàṣẹ wà lóko ẹ̀ nínú àwọn apàṣẹ wà á tọ́ pa náà ni kí aláàtọ̀ àbùdú ìlà ìyá ẹ̀ gbọ́dọ̀ sẹ́lò ní àyàfọ́ ọlọ́run ọba ẹ̀ gbọ́dọ̀ pé ẹlò ní àyàfọ́ ọlọ́run ọba ìlà gbogbo nǹkan tẹ́ ń sin lẹ́yìn ọlọ́run yìí ẹ fi sílẹ̀ ẹ má sìn mọ́ ẹ wá sin ọlọ́run wọ́n wá ń sọ fún yín pé àtẹ́ bá ti sin lọ́run ẹ ti kú nínú ẹ̀sìn kéènù ni hmm. wọ́n ń pe ẹ̀sìn táwọn wà nínú ẹ̀yẹn ẹ̀sìn tí wọ́n wà tí wọ́n ń pe àsìmọ́ àǹsàmọ́ ìtumọ̀ wọn ẹ̀sìn èké ni ṣùgbọ́n wọn ò lámọ́lẹ̀ fún wọn wọ́n ń tẹ́ bá ti padà síbi tí mo wí ìdálẹ́ka lọ́kọ̀ yìí ẹ̀sìn tí mò ń pè yín sí oná lẹ̀sìn tó pé pérépéré tó dúró dáadáa tó tọ́ tó yẹrẹ ń tí kọ́yìm ẹ̀rìn tó ṣe é rí hmm. kọ́yìm tó gbé ni débi tá a fẹ́ dé hmm. ṣùgbọ́n ìtẹ́yìn sìn yìí yóò lẹ̀yìn mọ́lẹ̀ lójú ọ̀nà padà ni hmm. kò ní sìn débi tí ẹ̀ ń lọ tó ń ti bẹ́ẹ̀ náà bá ti wá ròyìn nǹkan yìí tó ànábì sùfọ̀ wá parí àyà tó wàlá kí kí ni láyé alàmúnà ń bẹ̀ ní pé wọ́n ọmọ ẹ̀sìn tó dú zálíkà dínú lọ́kọ́ yí wọn ọmọ wọn ò sì mọ̀ pé alẹ́ ẹni lè hukumu ilá lílá wọn ọmọ bẹ́ẹ̀ kan náà ni wọn ọmọ pé àwọn òsà táwọn sọ lórúkọ yìí ọlọ́run ọba ò fọwọ́ sí tí wọ́n ti wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ ní wọ́n fi ń ṣe ìbàjẹ́ ní wọ́n fi ń ṣẹbọ wọ́n ní ànábì Yusuf alayhi salatu wassalam wọ́n rí wípé àìmọ̀kan òun náà ló bí sísin nǹkan ní ẹ̀yìn ọlọ́run gbogbo gbàkígbà tí a bá ti ń fọ́n mímọ̀ ká gbogbo ìgbàkígbà tá a bá ti ń fán mímọ̀ kà bẹ́ẹ̀ náà ni sísìn kan ní lẹ́yìn ọlọ́run yóò máa reduce láwùjọ gbogbo ìgbàkígbà tá a bá ti ń jókòó jẹ́ táwọn pé tèmi mi ti ríra mi báyìí ní mi ò kò sí tọ́kẹ̀ pẹ̀lú ọmọ ní kejì ẹlọ́ pé bẹ́ẹ̀ náà ni àwọn tí ń sin kan ní lẹ́yìn ọlọ́run ó tó máa fẹjú sí torí pé ìṣó ọmọ jẹ gàba lórí ọkàn wọn anábìwá Yusuf alayhi salatu wassalam wọ́n parí wáàsí tí wọ́n ti fún àwọn èèyàn yìí wani ní èyí tí mò ń sọ fún yín ni wípé àà gbogbo nǹkan tẹ́ ń sin lẹ́yìn ọlọ́yìn yìí kò lórúkọ gidi kankan orúkọ fake asma ansa maitumuha orúkọ fake lónìí kìí sorúkọ gidi àti túmọ̀ ẹ̀fà pé ògún ògún ọya kò sí kíni ọ̀yá ṣàgbó náà ò lè san nǹkan kan ò lè fa nǹkan ọ̀sún ò lè sún kò sí lè sún mm. orúkọ fèkì náà lẹ́sọ̀ mm. ànábì Yusuf ń sọ́bà fún wa nígbà ẹ̀bá ti aṣọ orúkọ fèkì ajẹ́pín tẹ́ ẹ̀sọ́ náà fèkì ló náà rọ̀ ni mm. ẹ padà wá sọ́dọ̀ Ọlọ́run tó jẹ́ sí pé òun ló ní gbogbo ohun tó jẹ mọ́ ìdájọ́ àti àṣẹ ọ̀hun náà sì ti wá pàṣẹ ọlọ́run tá ń sọ̀rọ̀ rẹ̀ sí pàṣẹ pé ẹ gbọ́dọ̀ sí nǹkan míì ẹ gbọ́dọ̀ pè nǹkan míì ẹ gbọ́dọ̀ gbẹ́mìlé nǹkan míì àyàfọ́lọ́run tẹ bá ti wá ṣe bẹ́ẹ̀ ẹ ti ṣe ẹ̀sìn òdodo nù ní dáálẹ́kẹ̀ dínú lọ́kọ́ yìí ṣùgbọ́n o mo rí wípé àìmọ̀kan ọ ń dàn yín láàmú àìmọ̀kan ló bí náà olùgbọ́ mi alákùnrin jẹ́ ká kíw díẹ̀ lára ááyà yìí ká sì gba ọgbọ́n àti òye tí ọlọ́run ọba tó wà sọ́nà nínú ẹ̀ lórí ẹ̀ lẹ́nì tí a rí mú wá fún wa abẹ́lọ́run ọba tá a bá ti ń gbọ́ ọlọ́run jẹ́ kó wúlò fún wa láyé àti ní alkiyama anábíwá yusuf alayhi salatu أسماء أرقه دليل على أن الأصنام لا بد له من اسم وفيه بيان أهمية هنا يدعويش tí wọ́n pè ní àti ànábì Yusuf sọ pé máa ta àbùdúnà min dunihi illa asma pé à ah, gbogbo nǹkan tẹ́ rí ẹ̀sìn lẹ́yìn ọlọ́run kò jẹ́ nǹkan kan ju orúkọ lásán lọ hmm. orúkọ lásán ní kí náà lọ jẹ́ ah, wọ́n ní túmọ̀ sí pé gbogbo àwọn òrìṣà tí wọ́n bá ti ń pè lóòsà tí wọ́n bá bí alẹ́ ìrìpè só ní orúkọ máa sọ pé bẹ́ẹ̀ ni ó ní kíni kò sórìṣà ti ń bẹ lórí ilẹ̀ tí wọ́n fún ní kò sí ní olórúkọ gbogbo dàbí ó sì pé sáà pé gbogbo òsà náà orúkọ kan náà gbogbo wọn padà lọ jẹ́ ń parí mm-hmm. kí orúkọ tí wọ́n jẹ́ ń parí àṣẹ mm-hmm. ìtọ́n mm-hmm. orúkọ tí wọ́n jẹ́ ń parí ní kíni àṣẹ ìtọ́n ṣùgbọ́n lọ́mọ̀ pé gbogbo òrìṣà kọ̀ọ̀kan tí bá ń bẹ

àhàúsà ààbò nọmbà kìnnìkan orúkọ rẹ̀ ń jẹ́ báyìí tòkí ń bẹ̀rẹ̀ náà nǹkan orúkọ rẹ̀ ń jẹ́ báyìí àwọn ìlú tó sà pọ̀ sí tó bá débẹ̀ ọ máa gbọ́ tí wọ́n máa fún kálukú wọn ní kíni orúkọ tiẹ̀ lọ́wọ́ máa fún gbogbo tẹ́ǹpù lórúsà agbọ́dọ̀ lórúkọ kìí ṣe òní lọ́bẹ̀rẹ̀ láti jọ́kè ní àná tẹ́lẹ́bọ́ ti wà iná ni wọ́n ti ń fún òrìṣà wọn ní kíni orúkọ àwọn òrìṣà táwọn èèyàn ń sìn náà ní ẹ̀sìn Islam náà ń bẹ̀wò gbogbo sàárè kọ̀ọ̀kan náà ló ní kíni lórúkọ jẹ ìkan ìmí ọmọ jẹ́ pàṣán ìmí ọjẹ́ kùmà àbí sàárè pàṣán sàárè ṣéwù pàṣán kòndó káàkiri bá nàmìndú nìhì ìlà ما تعبدون من دونه إلا أسماء وفيه بيان أهمية الأسماء وفيه بيان أهمية الأسماء wọ́n ní ọ̀rọ̀ yìí fi yíwa yí pé orúkọ pàtàkì nítorí tó sàfi lórúkọ bóò ní nǹkan tó wá dá òfìsí ẹkọ́ wá máa ní orúkọ wà ní láha ẹlọ́mà pé orúkọ a máa nípa lára ń ta bá sọ́wọ́ hmm. eh, àwọn onímọ̀ ti sàlàyé ẹ̀ náà lọ́fà tó fi jẹ́ sí pé ànábì wa Muhammad sallallahu alaihi tí wọ́n bá tí wọ́n bá ń lọ tí wọ́n bá ń jáde lọ àbẹ́fẹ́sìn kankan tí wọ́n bá gbọ́ nǹkankan gidi tó jẹ́ pé ó nítumọ̀ tí wọ́n lè fi ṣe fáàlù wọn a máa dùn sí nǹkan bẹ́ ká ní kí wọ́n lọ jáde lọ níṣì wọ́n lọ sí jihad wọ́n wá gbọ́ ya ghaliba wọ́n pẹ́ nìkan tó tí wọ́n bá gbọ́ báyìí inú wọn ṣe kí ni inú wọn ó dùn pé àjẹpẹ́ àti ìṣẹ́gun ìṣẹ́gun náà ń pè ní lálẹ́ tí èèyàn fẹ́ máa da ọfẹ́ lọ sọ́jà ní ìṣẹ́gun gbọ́jà lèrí ọwọ́ ń lọ lójú ọ̀nà ẹnìkan wá ń pariwo ọmọ rẹ̀ ọmọ rẹ̀ tó fẹ́ pariwo ní orúkọ tó sọ ní mo jèrè ọwọ́ gbọ́ sí à ń pè mo jèrè mo òun sì ń pe ọmọ ẹni kì í sì wọ́n ní pé lọ bá gbọ́rù nǹkan rẹ̀ nínú sẹ̀rí alhamdulillah ọjà yìí máa sí kí ni máa jèrè mẹ́ orúkọ nípa lára àwọn nǹkan tá a bá ń tá a bá ń sọ bẹ́ẹ̀ náà ló fi jẹ́ sí pé sísọ ọmọ lórúkọ àbọ́dọ̀ sọ́ra ń bẹ̀ káwọ orúkọ tó jẹ́ sí pé ó nípìn ní ọmọ ó nípìn lára túmọ̀ orúkọ náà Imam Ibn Qayyim rahimahullahu ta'ala wọ́n yẹn nana agbègbè ìbẹ̀yẹn náà. ọ̀rọ̀ tí ọlọ́run ọba sọ láti tí a ń gbà wá fún wa látẹnu pé níbi ìta ànábìwá Yusuf tán sọ wípé máa tá àbùdó náà ní dúró ní ilé àsìmá sàmì ìtumọ̀ àǹtùn àbá òkú wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó ń fi yé wa pé ó ká kó fún àwọn jàmíyà àtàwọn Mu'tazila

wọ́n ní ah, ọ̀rọ̀ tí ànábì Yusuf sọ fáwọn arẹ́rẹ́ wọ̀nyí ó fi yíwa yí pé ìdápadà ọ̀rọ̀ wà ń bẹ̀ ọ̀rọ̀ dù ká rìpláì kákò sí wọn lẹ́nu kákò sáwọn ìjà ní ìyàlẹ́nu ọwà ń bẹ̀ kí lọ́fà torí pé ńgbà tó bá ti jẹ́ sí pé òòṣà bá lórúkọ báwo wá lọ́lọ́run tó dá àwọn òòṣà ni ọ̀wá ní ní orúkọ àwọn ìjà ní ìyà ń bẹ́ ò tí wọ́n sọ pé ọlọ́run ò lórúkọ àwọn àmì ìsọ ìgbé dó gbogbo orúkọ láàgbà ṣùgbọ́n àgbà bíi mélòó kan ẹ̀wọ̀n nǹkan so àwọn òrìṣà wọn lórúkọ òrìṣà tí ó lágbára lórúkọ báwo wá ní ọlọ́run tí ó ní gbogbo nǹkan tí ó wà ní ní orúkọ sàmẹ́tì mùhárá سميتموها أنتم وآباؤكم بفاتح الأسماء والصفات على الله سميتموها تسمية تسمية الصرف منكم دليل على ضعفهم وأنكم أقوى منهم wọ́n ní ọlọ́run tí ó ń sọ fún aláàrin wípé gẹ́gẹ́ bí ànábì Yúsúfù ti ń ṣàlàyé yẹn lọ pé ogun nǹkan tẹ́ǹsìn lẹ́yìn ọlọ́run yìí orúkọ lásán ni ṣùgbọ́n orúkọ yìí sí òrìṣà lọ sọ ara rẹ̀ bí ẹja bẹ̀rẹ̀ àwọn léèrè sí òrìṣà lọ sọ ara rẹ̀ lórúkọ ni àbí àwọn tí ń bọ òrìṣà tí ń sin sàárè àbáwọn ni a sọ ní orúkọ ìdáhùn ni ní mú ha antum ẹ̀yin lẹ́sọ̀ wà á bá òkun ìtẹ́yìn òsì bàláyé tó bàbá ní abalògbà àwọn náà ní wọ́n fún yẹn náà ní orúkọ ní òtọ́rọ̀ ẹ̀ lórúkọ ń bọ̀rọ̀ ọ tí ń tàà sọ lóòkọ́ ló ní àbẹ́ntọ́ sọ nǹkan ní orúkọ ẹlẹ́kùnrin dámi ló jẹmọ́ lóòkọ́ ló lágbára hmm, wọ́n náà wú bàbá bàbá ó sọmọ̀ ìlórúkọ tàà lọ ga ọmọ bàbá ní hmm, ìyá ó sọmọ̀ ìlórúkọ tàà lọ ga ọmọ ìyá ní ọdá léṣẹ́ lẹ ọsọ lórúkọ sí iléeṣẹ́ lọ̀gá rẹ̀ àbí ọlọ̀gá léṣẹ́ wọ́n inú òjẹ́ sígbẹ̀yìn lẹ́sọ̀ òrìṣà ìlórúkọ fúnra kọ̀lágbára nìyẹn ẹ̀yin tẹ́ ẹ sọ lórúkọ ó ní ẹni agbára jùlọ so làákàyè yín wá dà ibi question wà nù mo làákàyè yín wá wà tó yẹ kẹ́ ronú ibi ah, la lórúkọ nípa alágbára jùlọ kò yẹ ká mú ní olúwa tẹ́lá tí mo lólúwa ajẹ́ sí kọ yín nù sọ pé lọ̀gá rẹ̀ níbi náà lẹ́tọ́ ń gbágbára fún pé ó tún والله في الحقيقة هو الذي يسمي فلا يسمى انت ما سنتعبوا المعبود الحق ẹni tá máa pè ní ẹni tá máa sìn tá pè ní olúwa gangan fún ara rẹ̀ o ní máa sọ nǹkan ló kọ ẹnìkan wò lè sọ ló kọ o ní ò sọ̀rọ̀ ẹ̀ ní kíni ó kọ ẹni tá lè pè lálágbára tá máa sìn náà tí yìí kò lè sọ nǹkan ló kọ àwọn èèyàn náà tún sọ ní orúkọ èsìdẹ̀ hmm. ọba táwà ń wí yìí òun gangan fún ara ẹ̀ní sọ nǹkan lórúkọ ọ ń sọ nǹkan lórúkọ ẹnìkan ò sì lè sọ ní orúkọ àyàfi ní sọ mí bẹ́ẹ̀ hmm. kò tó bẹ́ẹ̀ ọba sọ lórúkọ àtàwọn ẹ̀rọ sọ́tọ̀ alẹ́ Imran àyà 45 lẹ́fì mọ̀ pé olúwa táwà ń sìn ti wa alágbára ni ọlọ́run tẹ́yìn kèfèrè ń sìn yìí ọ̀lẹ́kúlẹ̀ lórúkọ ẹ̀ kò lè sọ́rọ̀ ẹ̀ lóókọ ẹ̀yìn lẹ̀ tó ń bá sọ́rọ̀ kọ ṣùgbọ́n ọlọ́run táwà ń sìn yìí ọ ń tún sọ nǹkan lóókọ ń tiẹ̀ lẹ́yìn ìgbà náà kò sẹ́dá kankan tó tó bẹ̀ tí ó sọ́lọ́ ní orúkọ gbogbo tẹ́yìn Yorùbá máa ń pé ọlọ́run yìí ẹ̀gbá ò lẹ́mọ̀ ọpọlọ́run pé ọlọ́run arúgbó ọjọ́ àná arúgbó kìnnìkan kankan ẹ̀ńtà ṣé wọn náà sọ fẹ́ darúgbó àwọn arúgbò yọ ọlọ́run pẹ̀lú adẹ̀gbà má ti kíni mọ́tẹ̀pá ìsọkúsọ lẹ́ntọ́ ẹ̀ bẹ́ẹ̀ láti máa sọ ọlọ́run lóókọ nínú syria náà ọlọ́run tún pè àwọn nǹkan kan tó sọ wọ́n lóókọ fún ẹ̀ nínú wọn ni ànábì salatu aya 45 قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين ọlọ́run lọ sọ ẹyin sálókọ́ ààrẹ hmm. sọ́látò sẹ́lám táàmà sí mẹ́sáyà ọlọ́run lọ sọ ní orúkọ bẹ́ẹ̀ náà ni anábíwá yáhíyà ọlọ́run náà lọ sọ orúkọ suratu Maryam áyà keje ọlọ́run bá sọ pé yá zakariya yá zakariya inna nubashiruka bi ghulamin ismuhu yahya lam naj'al lahu min qablu samiyya ọlọ́run tún pàtàn rẹ̀ pé ẹnìkan jẹ́ yáhìyá before yáhìyá ti mọ̀ sọ́ì hmm. ṣe mọ̀ pálágbára nílé mi alágbára ní sọ nǹkan ló kọ̀ tó tó ń sọ fún yín pé kò sẹ́ni tó jẹ́ bẹ́ẹ̀ rí ìwọ lè sọ rí ìwọ lè fẹ́nu ẹ sọ àbó òsàárẹ̀ lè kọ òsàárẹ̀ ò tí ẹ lè sọ̀rọ̀ àníwọ̀ tó ń sin òsà gan tó rò pé nǹkan kan ní ẹ̀yìn sí wọ́n lè fẹ́nu ara rẹ sọ wípé orúkọ yìí tí mo fẹ́ sọ nǹkan yìí kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tó bẹ́ẹ̀ tó bá sọ bóyá ní lókà tó ti ń sọ olùmọ́lẹ̀ ní já ọ ìwọ sí international level wọ́n sọ fún ọgbẹ́ orí ẹ̀ ẹnìkan jẹ́ bẹ́ẹ̀ China mọ̀ mm-hmm. wá kìníkan nínú kìníkan jọ kan mọ̀ wá ń wá ìwò mọ̀ bá rí kìníkan tí ń jẹ́ ìwò mm-hmm. láwọn ìlú kan tí ètì ẹ̀ ilẹ̀ Nàìjíríà mìíràn bẹ́ẹ̀ ni àwọn Òṣogbo wà iná bàbá ní afẹ́ wà ọ́bìnrin tó yọ̀wọ́ tẹ̀ gọ́gù ẹ̀ ayé ti lu kára wọn ti mm-hmm. kò sí nǹkan tó fẹ́ wí tó wà sọ wípé ìwọ ló kírètì ẹ̀

ọ̀nà tọ́lọ ń gbà sọ́ra rẹ̀ inú kọ́ sọ sínú àrùn Qur'an tàbí kọ́ sọ sí ànábì rẹ̀ sallallahu alaihi wasallam kánàbì rẹ̀ wá gbé wá fún apẹ́ ọlọ́run lóhùn jẹ báyìí yóò wà sọ́bà ní oúngbọ́n ò ní sọ pé òun sọ ànábì gan sọ pé mọ́sọ́lọ́n ló kọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ pé ní kí n sọ fún yín pé òun jẹ́ báyìí ẹ̀ ẹ̀ ń ń pè ní alágùn ṣùgbọ́n yìí kò lè sọ́rọ̀ ẹ̀ lóókọ ọlọ́ntà wá ń sọ́rọ̀ ẹ̀ ní orúkọ òòsá tí yìí kò tún lè sọ nǹkan míì náà lóókọ náà tẹ́ mọ̀ pàdánwò méjì ni kò lè sọ́ra rẹ̀ kò tún lè sọ nǹkan míì lóókọ àdánwò wá nínú wípé ọlọ́ntà wà yìí ènìyàn tó bẹ́ẹ̀ ká sọ lóókọ ṣùgbọ́n yìí kò lè lóókọ àfi kẹ́yìn tí a mọ̀ pé ní ẹ̀bá ń káyà lọ báyìí ó lè máa lọ lérè fi kọ́ mọ́ mọ̀ pé nǹkan kí bẹ̀ bá nù tí a mọ̀ pé iṣẹ́ ọpọlọ hmm. àwọn tí wọ́n sì ń bá sọ̀rọ̀ àwọn náà ti lísìn pé tó àágùnlẹ̀ síbì kan ní òní yìí náà mhm. tí a bá ní kọ́ sọ̀rọ̀ nípa orúkọ ọlọ́run lọ́mọ̀ yí pé má jẹ́nu rẹ̀ já wáyà ó hmm. ẹnu já wáyà ó kò stop kọ padlock ẹnu ẹni pé à mi ò gbọ́dọ̀ wí nǹkan kan ìtẹ́ǹpìntà òkè ní pé mi ò sún kankan pọ orúkọ ọlọ́run àti tọ́lọ́run pè rẹ̀ tàbí tó jìṣẹ́ rẹ̀ pè pé ọlọ́run jẹ́ báyìí bí wà yí ọmọ lóru ọlọ́run jẹ́ kan kan ọyá mùrídì ẹ̀ máa wíṣì ẹni rẹ̀ ọmọ ẹni tó ẹni tó

ọlọ́run ní èmi ni mo lóókọ ara mi èmi ni lillah èmi mo ní nǹkan mi ẹnìkan ọ̀bá ní ìjẹ́gbẹ́ wà sọ mí lórúkọ èmi mo lóókọ mi o ọlọ́run ni walillahi al-asma'ul husna fad'uhu biha walillahi al-asma'ul husna fad'uhu biha èyí táwọn èèyàn máa rán mọ́nu káàkiri ni wọ́n wà gbàgbé ìparí ẹ̀ walillahi al-asma'ul husna fad'uhu biha ọ̀tẹ́ bíréèkì nù ọ̀ka oró ti ń bẹ ní ìparí ẹ̀ hmm. ọlọ́run ti wọ́nì ọlọ́run ní mi mo lórúkọ tó dáa jùlọ ẹ máa fi pè mí ok ojúkọ tó dáa jùlọ ń bọ́ lọ́wà ràn sí wọ́n mọ̀ ọlọ́run ní wálì la èmi mo ní ẹni tó lóun ló ń lókọ náà lọ́lọ́ bá pé dákun ọlọ́run bó lọ́wà àwọn àwọn ọ̀nà àrùnkùnrin náà wà máa wá fa ọkọ̀ jáde ìdígbọ́ wà wà mú wọ́n wà sọpọ̀ lálà kan lóru ẹlòmí ò tiẹ̀ lálà mọ́ náà wọn sí òun yẹn nìsín yóò pé ọlọ́run bá mi sọ̀rọ̀ yìí sẹ́mọ̀ pé ẹni tó bá lóun lálà ọ̀rọ̀ ẹ burú ṣùgbọ́n san díẹ̀ ju ẹni sọ pé olúwa bá mi sọ̀rọ̀ òun náà ti dà pásítọ̀ Eh, olúwa bá mi sọ̀rọ̀ ọlọ́run bá mi sọ̀rọ̀ lójú gbangba báyìí náà fi ọlọ́run sọ ah mo ti rí ọlọ́run bá mi sọ̀rọ̀ báyìí ń bolo ti bá ọ sọ̀rọ̀ èṣù ní ń bá ọ sọ̀rọ̀ ọlọ́run ni wálé láyé asúná olè hosùnà èmi ni mo làwọn orúkọ tó dá ọ̀dọ̀ mi náà lọ́wọ́ ẹnìkan ò sọ mí ni mo sọ̀rọ̀ àmì tó máa lè láì ni pé èmi mú ní ìtumọ̀ rẹ̀ èmi mo ní àmàdùlúlù rẹ̀ èmi náà ni mo ní ìtumọ̀ wá lè láìra asmaul husna iná ni ọlọ́wà ní ẹ̀pẹ̀ ní pẹ̀lú ẹ̀ wá wo oró tí ń pa tí ń bẹ́ ń parí pé ọwọ́ gbọ́dọ̀ sọ́lọ́n ló kọlá ìjẹsí pé wà ń bẹ̀ fún wa ìwọ̀ àtàwọn àti gbogbo mọ́mìnì ah! ẹ fi wọ́n lẹ̀ ẹ má wulẹ̀ bá wọn jiyàn àwọn tí wọ́n ń pè mí ló kọ tí èsì tèmi àwọn tí wọ́n ń sọ mí ló kọ fúnra wọn ìtumọ̀ yulhiduna ìtumọ̀ ìlhádù pọ̀ nínú ìtumọ̀ ìlhádù ni tasmiyatullahi bima lam yusammi nafsa lọ́wọ́ tẹ̀síro tó ń gbọ́ mi o ẹ̀yìn àfáàṣẹ́ òtẹ́ mú àhámsà kárùkù aláwòyá ẹlùmí ní ókọ ọlọ́run kan níjọba múnú bolo ti rí ọlọ́run a máa jó kọ gbanagbana báhùn ọkọ̀ kọngan bí ẹ̀bá yí háàyàn lẹ́yìn ẹ̀rọ àhámú sàkákù wọ́n sọ ọmọ kan sàkákù òun gbọ́ sọ pé àúzùbìlà ó kọ burúkú lọ sọ sàkákù <laughs> Allahu akbar ọmọgọ́lá àwọn èèyàn níbi ẹ̀sìn yìí lọ kí wó <laughs> lọ u gidi sam kó lè bá mọ́lọ́wọ́n bá rẹ̀ sí bọ́ọ̀bà wá kí ó gidi sá máa gbọ́ wáàsí tó dáa hmm. máa gbọ́ àwọn lẹ́kṣọ̀ tó nítumọ̀ hmm. ọmọ ẹni ń sin dáadáa so ọlọ́run ní ẹ̀fà àwọn tí ó ń pè mí ló kọ tí èsì tèmi ọlọ́run ní ẹ̀yin múmi ní ẹpa wọ́n tí tọ́lọ́n bá sì ní ẹfin wọ́n lẹ̀gbẹ́ má bà wọn jẹ́ ní pé à ìyà tí wọ́n jẹ dọ́bù ní ọlọ́run ní sàyójú záwónà ọlọ́ni nínú ọ̀rọ̀ tí ànábíwá Yusufu ń sọ fáwọn èèyàn wọ̀nyí àwọn èrò ẹ̀wọ̀n ẹ̀wọ́n ní sàmáyìtò mú tẹ́ pè fúnra yín ẹ̀yìn lẹ́sọ́ mo á ń béèrè pé tó mo rò pẹ́yìn tí olóòsà tilẹ̀ wá ń bíbà iná tẹ lóòsà àṣẹ ṣe súná òsà yín mm-hmm. torí pé ẹ̀lẹ́ sọ́ ló kọ mm-hmm. ẹ̀yìn náà sí wọn pé ikú máa ń bẹ̀ ńlẹ̀ Yorùbá mm-hmm. bàbá tẹ̀ tí sọ sẹ̀ríà ṣẹ́ ẹ̀sìn kú máa fún ni àbí bó lẹ̀ ti sọ ní níjọ́tẹ̀ fógùn lórúkọ níjọ́tẹ̀ fógùn jẹ́ ṣẹ́ èèyàn tí wọ́n jẹun àbí <laughs>

ọlẹ́yìn àtàwọn bàbá yín ìtumọ̀ bàbá yín bẹ̀rẹ̀ ní bàbá yín grandpa yín grandpa grandgrandgrandgra lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn bí débi tẹ́ ti ṣẹ̀wá ẹ̀yin lẹ sọ ní orúkọ yìí wọ́n ní kí láǹfààní tá a fẹ́ jẹ́ ń bẹ̀yìn anna tasmiya wọ́n láyà yìí fi ń yé wa yí pé ìtànàbí Yusuf sọ láàrin ó fi yé wa yí pé pípé sísọ àwọn òrìṣà lórúkọ yìí yọ́ ma continue ni hmm. kìí sí tàtijọ́ nìkan bẹ́ẹ̀ ni tuntun ni ó sì gíní ni ọ máa ṣẹlẹ̀ padà kàmá kàdálíká bá a sí láwọn orúkọ àtijọ́ tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn orúkọ tuntun tí wọ́n tó máa sọ padà náà wọ́n máa sọ wọ́n máa sọ ìtàyẹ ní orúkọ tuntun orúkọ tuntun orúkọ tuntun orúkọ tuntun ìtumọ̀ ní pé antum wà ábà wàkàmà ó jì dátìlà àsùnámù al-qadima olùgbọ́ mi mọ́rò pé òsà àtijọ́ nìkan ní ó ti sọmọ kan ti dá ìṣẹ̀ṣe sílẹ̀ àti mọ̀ ńgbà kan ìṣẹ̀ṣe yẹn ní ìsìn àwọn náà ń máa ń kírètì ní egungun tí wọ́n máa ń gbé ńgbà kan ó ní iye nọ́mbà táwọn àwọn kan ti ń ṣùgbọ́n wọ́n tún ti ń ṣẹ́ egungun eh, àwọn tuntun tuntun ti ń jáde wọ́n wà fún lórúkọ àwọn dáwà máa ní àwọn eégún dáa máa mọ̀ wọ́n pé sokoti ìkan jẹ́ eh, àrídì tó yẹ ìyẹ náà lọ́mọ tòmọ́rántì ẹ̀ eh, mo ní òkú ń bolẹ̀ tí ń rí yẹ gan

àti fún gbogbo àwọn nǹkan tí ọ̀dá tí ọ̀dá tí ọ̀dá tí ọ̀dá tí ọ̀dá yìí wàlìháàdà yájú yẹ ká wà bá ń mọ díẹ̀ nú ọ̀rọ̀ ọlọ́run àbọ̀rọ̀ ànẹ́bì kí yẹ ká ṣe ó ká dìde hmm. ká má dákẹ́ ká máa sọ pé kíní yóò dá kíní yóò dá torí pé tọ́ bá wò pé tàtijọ́ nìkan la tuntun ti ṣẹlẹ̀ àwọn ọmọ pé wàhálà méjì la fèsì bá ní hmm. a máa fèsì àwọn wàhálà tàtijọ́ àwọn orúkọ òṣà tàtijọ́ ibi kan là ń sọ látò ní ọlọ́lọ́mọjọ́ tí Ṣàngó ti kú láyé ń ti hmm. eh, ó sì tó ń bẹ̀dì sí náà eh, ọlọ́lọ́mọjọ́ tí eh, iṣẹ́ rẹ̀ tó ń bẹ̀dì sí ọlọ́lọ́mọjọ́ tó gùn ti kú láyé àtúnláwọn tí tó ń bọ ògùn dì sí lọ́mọ pé tuntun tó ti ṣẹlẹ̀ o kí di kínú ó ti dòòtà òun sì pè é wọ́n kàn lẹ̀ lórúkọ ṣéwù ní kí ló ní òkè kan bẹ níbẹ̀ ní ìlú kan nínú àwọn ìlú ilẹ̀ Yorùbá wọ́n ní òkè àlá wọn ní kìnní kan kọ àlá àti ojú sánmà mẹ́ lọ gòkè mẹ́ pé àlá náà ti sọ òkè àlá ní àlá kí ló dì ní oríṣiríṣi ló ti kálukọ sọ ara ní pé tó ẹ̀yìn tọ́lọ ń keke kẹ́kẹ́kọ̀ọ́ kó yé yín ẹ má jókòó kálẹ̀ ẹ má yà sí bò míì ẹ má jẹ́ kí nǹkan mìíràn occupy time mú yín ẹ jẹ́ kọjá sí pé kí ní yìí lẹ́mùjútó àlàyé nǹkan yìí lẹ́mùjútó kẹ́lẹ̀ bá jẹ́ kan náà tó jogún àwọn ànábì ọlọ́wọ́n ma anzala Allahu biha ma sultan wọ́n ànábì Yusuf ẹ̀ẹ̀ni tíra hmm, kò sẹ́rí kankan fún tẹ́ẹ̀sọ yìí bẹ́ẹ̀bà sí lẹ́rì inú tíra láti rí ẹ̀ẹ̀tẹ̀ lánà bí kankan lẹ́yìn fa asìmáwò lásìnán láàlákọta láha ẹ̀ẹ́ lọ́mọ wípé bẹ́nìkan bá fẹ́ sorúkọ òsà kan mọ́ ẹ̀sìn kan àbọ́fẹ́ sọmọ́ tíra kan ọfẹ́ sọmọ́ kọ̀rán ni ó àfẹ́ sọmọ́ báíbù ni ó ẹ̀sọ fún pé túdánù torí pé ànábì Yusuf sọ pé ma anzala Allahu biha ha sultan ayà mi náà wà tó wà bá náà fáwọn nǹkan ma anzala Allahu biha ha sultan ọlọ́run ní kò ànábì Yusuf alayhi salatu wassalam ní kò lẹ́rí kankan ó dẹ̀ fi yá pé gbogbo orúkọ tí a bá ń sọ òrìṣà bẹ́ẹ̀ni kan bá fẹ́ lẹ̀ mọ́ nǹkan tó jẹ mọ́ ọ̀rọ̀ ọlọ́run àbẹ́sìn kan ẹ̀wọ̀n dànù pé kò ṣeé Hmm. wọ́n yẹn sọ pé wà fí ọ̀rọ̀ dùn ní alẹ́lẹ́dínà ẹ̀kùn ló ná àwọn ọmọgbọ́ ní eh, báyìí lẹ́nu rẹ̀ sínú ọ ní ọgbóǹtarìgì àfáàní sí eh, ó ní ìdáfẹ́ sàlàyé ní ìsinmi pé kò síjà mùsùlùmí àti ẹlẹ́bọ ó ní kí ọlọ́bàtálá oní kìí sóòsá ọlọ́bàtálá náà ni wàláì bí mo ti gbọ́ nìyẹn oúnjẹ mo sì mẹ́ni tó sọ̀rọ̀ yìí ṣùgbọ́n nígbà tí pìlẹ̀ ọba ti dá akẹ́tùn lè dá hmm. ọbàtálá ó ní ọba tààlà hmm. ẹnu ẹwọ̀ ń gbẹ̀ ń bí sọ̀rọ̀kúsọ yìí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rú gbọ́kúbọ̀ báyẹ̀ lọ́mọ̀ pé kò rí bẹ́ẹ̀ torí pé gbogbo ma anzalallahu biha min sultan anábi ah, yusuf lọ́káyà ẹni pé in hiya illa ma ta'buduna min dunihi illa asma sammaytumuha wa ab kíni ma anzalallahu biha wọ́n sọ pé anzalallahu biha min sultan wọ́n sọ pé anzalallahu biha min sultan tọba ti ní ọba tààlá látara ọba tààlá ni ọ̀sọ̀ pé anzalallahu biha min sultan سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين إن الحكم إلا لله أسلوب حصر wọ́n ní gbólóhùn tí wọ́n sọ pé ní al-hukmu illa lillah tí ànábì Yusuf fi ṣe wáàsí fáwọn èrò ẹ̀wọ̀n yí pé ẹlọ́mọ̀ yí pé kò sọ́nà àbáyọ kankan o láti mú ṣẹ̀rí àwà àyàfọ̀dọ̀ ọlọ́wọ̀n ọba bákan náà kò sọ́nà àbáyọ kankan o láti darí ayé àyàfi kíni àfàtọ̀dọ̀ ọba wọ́n ní òṣùlùbù hasri jẹ́pẹ̀ ní òṣùlùbù hasri ni pé mọ́ka kò síbẹ̀ ibi kò lè jáde síbòmí hukum aka kò sọ́dọ̀ kò lè jáde sọ́dọ̀ hukum ìyẹn ni pé sẹ̀ríà tẹ̀síríà sọ pé ẹ máa fi lé ìsìn ẹ máa fi lé ẹ máa lé ìmọ̀ fẹ́ràn rẹ̀ ẹ máa lé ìmọ̀ kórìíra rẹ̀ wọ́n kankan tó sọ bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ náà ni ètò ayé náà inil hukm kó ràn yọ kọ́wọ̀ kílẹ̀ ọmọ kó sú kínìyàn jí kó kú kọ́dá kọ́mọ́dá kọ́lọ kọ́mọ́lọ kó mú kọ́dákẹ́ gbogbo nǹkan yìí inil hukm illa lillah wọ́n ní túnmọ̀ ẹni wọ́n ní kí lọ́wọ́ àpàtà anábi Yusuf fi yà sáàrin wọ́n ní sọ fáwọn èrò ẹ̀wọ̀n yìí pé rùbùbíyà ọlọ́run rùbùbíyà ni pé kádarí ayé wíwá tẹ́ yìí

حكم شرعي ديني حكم شرعي ديني وحكم كوني قدري wọ́n ní in wọ́n pè ní yìí ni ni mo ti fún ní ìdájọ́ tó jẹ́ pé ìdájọ́ ni pé ọlọ́run pàṣẹ ọlọ́run ní ọlọ́run ní ọwọ́ lọ́wà ọwọ́ ọlọ́run bẹ́tù ayé ṣe ń lọ bẹ́tù ayé ṣe kíni bí ṣe ń lọ ọwọ́ ta lọ́wà ọwọ́ ọlọ́run ìtumọ̀ ìnílẹ̀ hukum ìlà ìlà tẹ́mọ̀ wá ń bí á lèrè fi kíni ìdájọ́ ìdájọ́ ìtọ́jẹ́ mẹ́sìn tí a ń wí ní tí a ń pè àlẹ́ hukum ṣẹ́rẹ̀ kíni náà mìíràn ìtumà rẹ̀ ni pé annahu la musharri'a illa Allah kò eh, gbogbo tó bá mú wá ní kó fi sin lọ́hun gbéyàwó sọ́wọ́nù ọ̀rọ̀ ọlọ́run sọ́wọ́nù ọ̀rọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam tí ọba ti sí ń bẹ̀ yà á mọ́gbà o fala yudhafu shay'un ila ad-din هذا النوع محبوب عند الله لكن قد يكون فعلا وقد يكون تركا ẹ lọ mọ̀ pé ń táàfi sí lọ́wọ́ ọba ìran méjì ó lè jẹ́ sí pé ṣe é ó sì lè jẹ́ sí pé wọ́n lọ ọmọ fún ogun tọ́lọ́wọ́ bá bá ní kó ṣe ọlọ́run fẹ́ràn ènìyàn mm. ogun tọ́lọ́wọ́ bá bá ní ọmọ ṣe ọlọ́run fẹ́ràn kọ ọmọ ṣe náà mm. wọ́n ní gbogbo jẹ́ ń pè ní hukumu ṣẹ́ráyí agbọ́dọ̀ ọlọ́run fẹ́ràn rẹ̀ jẹ́ ń pè ní ìdájọ́ òfin ẹ̀sìn tọ́lọ́run bá pàṣẹ pé ẹ̀sì báyìí ẹ̀sì báyìí ọlọ́run ṣe kíni ọlọ́run fẹ́ràn rẹ̀ bákan náà ntọ́lọ́run wá fẹ́ràn yìí ó ibi ká ṣe ìntọ́bá pàwọ́lá tẹ́lẹ̀ ká ṣe náà ni ọlọ́run fẹ́ràn bákanná nínú àwọn ẹ̀rí táàmà fi sàpẹrẹ pé ṣe tọ́lọ́run bá fẹ́ àti má ṣe tọ́lọ́run ọba tọ́fẹ́ òun náà ni àáyà tó wà ní sọ́tìlì ìsra àáyà 23 ọlọ́run ọba sọ wípé wàkọ̀dọ́ rọ́bùkà aláàtàbùdù ìlà ìyàwó ìrìn ẹ̀rin kan ni ọlọ́wọ́ bá sọ wá qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana ìtumọ̀ wá qada náà ni pé ọlọ́run dájọ́ ìtumọ̀ eh, hukm náà nìyẹn ọlọ́run dájọ́ pé ẹ gbọ́dọ̀ sí nǹkan kan àyàfó nìkan ṣoṣo èyí jẹ́ gbọ́dọ̀ sí nǹkan kan àyàfó eh, ilé ìrìn ìsìn àṣẹ àbí e, fífi sílẹ̀ tarkun láàlátà àbùdù ẹ̀bùdọ̀ sí ká mọ́ sí nǹkan kan yàtọ̀ sọ ọlọ́run ọba yìí náà ọlọ́run ọba fẹ́ ní pé ọlọ́run ní kẹ́ fi gbogbo nǹkan mí tọ́bátọ̀ sí mi ọlọ́run sílẹ̀ náà ni mo sì fẹ́ràn wábìlì wá rí ẹni ṣàánán ọpàṣẹ ni ẹ ọpàṣẹ ni ó ní ká sí inú ṣíṣe nǹkan yẹn tó ní wábìlì wá rí ẹni ṣàánán ni pé ẹ máa ṣe dáadáa táwọn òbí ọpàṣẹ pé ká àti ṣíṣe àti má ṣe tí bẹ̀ẹ́nu àyà yìí ọwọ́ ẹni kankan kọ́ wà àyàfi ọwọ́ ọlọ́run ọba nìkan ni ọ wọ́n mọ̀kútàdọ̀ hádà al-hukm hmm. tí a bá ní kí ni wọ́n ìmọ̀ ènìyàn wà sí pẹ̀lú ìdájọ́ sẹ̀rí àtọ́lọ́run bá bá mú wá kí ló ṣe onáà ní kọ́ tẹ̀lé onáà ní kí kọ́ tẹ̀lé nǹkan yìí kó o sì jípájú tẹ̀ ẹlẹ́ fún nǹkan yẹn kọ́ lẹ̀ sí jọ ìtumọ̀ yìí tí ó tún máa fi ìtumọ̀ yìí tí ó máa fi ẹnilẹ̀ fún wa òun náà ni mọ́sẹ̀ta pé ká mú wọn nù sọ́ọ̀tù Yusuf ní àbákaná sọ́ọ̀tù Yusuf aya 67 ọlọ́run ọba sọ ní tọ́jọ bẹ́ẹ̀ tó jẹ́ sí pé ó tún pàṣẹ pé inil hukmu illa inú ta náà Yusuf náà lọ aya 67 ọlọ́run ọba sọ fún wa ma ughni ankum minallahi min shay من الحكم إلا لله عليه توكل توكلت وعليه فليتوكل المتوكلون آه أي بقى إن الحكم إلا لله إن الحكم إلا لله سورة الأنعام بقى كان آية 57 عطم بقى بينا بلون بقى إيه؟ إن الحكم إلا لله إن الحكم إلا لله يقص الحق وهو خير يقص الحق وهو خير الفاصلين آه إن anábi yusuf ti ń sọ fáwọn ará inú ẹ̀wọ̀n yìí pé inil hukm illa lillah hmm. òsáyìn yìí ọlẹ́ni hmm. ẹ̀yìn lè sọ lóòkọ́ kò lè sọ́ra rẹ̀ ọ́n sọ pé fi yìí wọ́n ní anábi yusuf ń sọ fáwọn pé àwọn òsáyìn ò lè dájọ́ sẹ̀ríà hmm. wọn ò sì lè dájọ́ ètò ayé náà wọn lè pàṣẹ wà ní pé mọ́yọ̀ ilẹ̀ má ti sù ó òjò tí wọ́n lọ́wọ́ stọ́ọ̀pù ànábì sùkùn sọ fún wa pé àwọn òsáyìn ò lè ṣe nǹkan yìí wọ́n ní túmọ̀ ẹnu bẹ́ẹ̀ náà sì ni wọn ò lè múfin wá wọn ò lè sọ fún yín pé ẹsìn lọ́hùn ẹ forí balẹ̀ ẹ gba àwẹ̀ ẹ ṣe báyìí ẹ pẹ ẹran wọn ò lẹ́tọ̀ sí nǹkan yìí torí pé wọ́n ti parí ọ̀rọ̀ pé inil hukmu illa wọ́n ti parí ọ̀rọ̀ pé inil hukmu illa فالمهم هذا الحكم هو التشريع ولا يكون من أحد إلا الله وأما الثاني أصفها قوي إن كان قوي حكم لا يعني ميجيني حكم الشرعي أتمري وأفعلوري kí wá ní ìdájọ́ tó jẹ́ sí pé ti káwó ní kọ́dàrí tó jẹ́ sí pé àṣẹ pa àṣẹ wà tọ́lọ́run máa ń pa tí a mọ̀ pé tí ànábì Yusuf ń sọ̀rọ̀ rẹ̀ fáwọn èrò ẹ̀wọ̀n pé ní hukumu ila lillah wọ́n ní fàmà àná kí ni túmọ̀ rẹ̀. annama radda ma yahsul fi dunya min al-hawadith al-ardiyya wal-'ulwiyya la yakunu illa min Allah ta'ala. gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ nínú ètò ayé pátápátá látòkè délẹ̀ àgbọ́dọ̀ gbà wípé kíní yìí o ọwọ́ ẹni tí ń wá náà lẹ́ni tó tó ṣe kí orúkọ rẹ̀ Allah ẹni tó tó ṣe náà wàhálà ẹ̀rí pé ìdájọ́ ti àṣẹ ti àṣẹ ọlọ́run nípa tẹ̀sìn alọ́lọ́run fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n àṣẹ ọlọ́run nípa tètò ayé bí ṣe ń lọ bí ṣe ń bọ̀ ọlọ́run lè fẹ́ràn rẹ̀ nígbà mí ó sì lè má fẹ́ràn rẹ̀ nígbà mí hmm. bẹ́ẹ̀ ni ìdájọ́ àṣẹ ayé ọlọ́run lè fẹ́ràn rẹ̀ ọlọ́run sì kíni ó lè má fẹ́ràn rẹ̀ ẹ̀rí pé ni a fi darí ẹ̀ pé kọ́mọ̀sí lọ́wọ́n ti ẹ̀ kọ́mọ̀sí kí ni kọ́mọ̀sí sọ́lọ́wọ́n wá fẹ́ràn rẹ̀ ni ọlọ́wọ́n fẹ́ràn rẹ̀ so ló fi jẹ́ sí pé àṣẹ tó a fi ń darí ayé tọ́lọ́n fi ń darí ayé a ní sọ pé gbogbo rẹ̀ lọ́wọ́n fẹ́ràn ọ ń bẹ nínú ẹ̀tọ́ lọ́wọ́n fẹ́ràn ó sì ń bẹ nínú ẹ̀tọ́ lọ́wọ́n tí ò fẹ́ràn wọ́n wà rí àṣẹ tọ́lọ́n fi ń darí ẹ̀sìn gbogbo ẹ̀ lọ́lọ́wọ́n ọba fẹ́ràn ọ wá pín sí méjì inú kọ́ sọ pé ṣe tàbí kó pé má ṣe bọ́ bá ní ṣe ṣe ń wọ́n ọlọ́run fẹ́ràn rẹ̀ tó bá ti ṣe máṣíhun máṣíhun ọlọ́run fẹ́ràn rẹ̀ àpójúwé náà pọ́ mbí ilé náà ọlọ́ni ẹsọ ẹkírun ẹkírun tó bá kírun ọlọ́ni òsínú ni ọlọ́run fẹ́ràn rẹ̀ àbí ọ̀fẹ́ràn rẹ̀ ọlọ́run fẹ́ràn rẹ̀ àbí ọ̀fẹ́ràn rẹ̀ tó bá sọ pé ọgbọ́dọ̀ débi ọtí o wọ́lá tákọ̀rọ̀ bó zina ẹ gbọ́dọ̀ súnmọ́ ẹ gbọ́dọ̀ ṣe zina o tẹ́ ẹ bá ti jìnà sí nǹkan yìí ọlọ́run والحكم الكوني القدري ومقتضى هذا نعم نعم àpẹẹrẹ tá fi máa ma àṣẹ wà ọlọ́run tó jẹ́ sí pé ó lè fẹ́ràn rẹ̀ ó sì lè máa fẹ́ràn rẹ̀ Suratul Isra àyà kẹrin ọlọ́run bá sọ pé wákọ̀ wáyíná ilá bani Isra'ila fil kitab wákọ̀ wáyíná ilá bani Isra'ila fil kitab látúbsìdùn nà fil ardi marratayn ساتري بان يعني وقضينا إلى بني إسرائيل في الكتاب لا تفسدن في الأرض فساد في الأرض ولا معفنا ولا معفنا ṣùgbọ́n ọlọ́run pàṣẹ wà náà ni àṣẹ wà bí ẹ balẹ̀jẹ̀ iṣẹ́ balẹ̀jẹ̀ lẹ́màá sí ọlọ́run pàṣẹ wà nù bẹ́ẹ̀ náà sọ́tù sábà àyà 14 nígbàtí ọ̀rọ̀ ikú tó dé bá ànábì wa Suleiman ààrẹ sọ́rọ̀ قال فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سعته فَلَمَّا فر تبينت الجن أن كَانُوا يَعْلَمُونَ الْغَيْبَ مَا ما لبثوا في العذاب المهين نعم تبا bí wọ́n lè rí pé nígbàtà sọ pé ànábì Yusuf sọ fáwọn èrò ẹ̀wọ̀n yí pé inil hukmu illa lillah yí pé gbogbo tẹ́ ń pè láṣẹ àti ìdájọ́ tẹ̀sìn àti ìdájọ́ bí tó ayé ṣe ń lọ ọwọ́ Ọlọ́run ọba ló náà

tamani kí ló bàtà fi sọ léyìn ẹjá mú bí ẹ̀rí bí méjì wà fún alákọ̀ọ́kọ́ máa já àbá àdàhù wọ́n náà ká yàyìn láti pìlẹ̀ ó ní máa tààbùdú na min dunihi illa asma'an sammaytumuha antum سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم لله لله كلا تلي أمر ألا تعبدوا إلا إياه أمر ألا تعبدوا إلا إياه òun ló fi rinlẹ̀ pé hukumu tí wọ́n gbà lérò ń bẹ̀rùn ọ̀rọ̀ ìbáṣe sin lọ́nà ni wọ́n ń sọ ìpé àwòsàwò lè ẹ̀sìn fún yìí ọlọ́run nìkan ló lè dájọ́ ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì nínú tá a tún lò náà ni pé tó tún wá lẹ́yìn ẹ̀ ní dáadáa tábà tún kà tán rí pé ó ní ìnílẹ̀ hukumu ilá ó ní amárọ̀ allá ta'budu illa iyyah kí ló tẹ̀lé bólóhùn dáálíkà dínú lọ́kọ́ yíò náà tó fi yá ipé amúrún dìní ṣẹ̀rẹ̀ ipé hukumu dìní ṣẹ̀rẹ̀ o náà ni anábi yusuf alayhi salatu wa salam ni wọ́n gbà lérò pẹ̀lú inil hukum illa lillah náà wọ́n ní ọ̀rọ̀ tí ó wà nínú àyà yìí fi yé wa yìí pé tí ànábì Yusuf ṣe wá àti fáwọn èrò ẹ̀wọ̀n yìí wọ́n ló fi yé wa yìí pé gbogbo wa sọ nǹkan lórúkọ àbá sọmọ lórúkọ àásọ lórúkọ àásọmọ lórúkọ yìí ká má lọ máa sọ pé àṣà lálò mm. ẹ̀sìn lágbọ́dọ̀ lò mẹ́ Eh, tòlítà bá lálù àṣà àákọlọ̀lọ́n nínú àṣà tí ń bẹ lọ́dọ̀ wa ní ká máa sọmọ ní Babátúndé ká máa sọmọ ní Ìyábọ̀ Ìyétúndé gbogbo àwọn orúkọ yìí tó wáyé pásà lẹ́fẹ́ lò ẹ́kọlọ̀lọ́n ọba ò tá ń sọ fún ọ pé bàbá tó lọ lóde tá mbọ̀lúmọ̀ ló ti wá bọ̀ oṣù tún lu ọmọ náà wá ní ìyàtọ̀ bọ̀ ní òun ló sórí pé àgọ̀ ni ọtún ah, wá ń lu bàbá náà tó gbé bàbá tún dé oṣù tún lù náà ah tún dé olórí ah, ọmọ burúkú ni wọ́n mẹ́rin ah, bàbá rẹ̀ ló ń bù ní òun láàfin mọ̀ wípé kìí sàṣà láàfin sọ orúkọ eh, mọ́jẹ̀ wọ́n fà sàṣorúkọ rẹ̀ o ó wà orúkọ iná jíjẹ Yorùbá gbéyẹ̀wò tó bá ti takò sẹ̀ríà mọ́gbà wọlé o kọ́ yá ní ọ̀jẹ̀ bẹ́ẹ̀ mọ́ máa máa jẹ́ orúkọ padà sínú òfin ọlọ́run kó tó jẹ́ orúkọ tó bá máa jẹ́ ẹ̀kọ́ wà ń bẹ̀ fún wa wípé gbogbo ń tá bá pè lórúkọ káyà padà sínú ẹ̀sìn ni o káfojú ẹ̀sìn wo a ní fojú àṣà ṣùgbọ́n àwọ̀ a jẹun a fẹ́ jẹun nísìn ojú kí sẹ́sìn ni àbí àṣà àṣà láti wo orú oúnjẹ tá a fẹ́ jẹ yàtọ̀ sí pé bóyá sọ pé halal haram náà gbogbo nǹkan tó wá jẹ́ halal náà ni a lè jẹ ṣùgbọ́n ṣé a sọ pé dandan oúnjẹ tí wọ́n bá ń jẹ ní kìíní làwọn ọmọ jẹ ní àbò oúnjẹ tásàwà bá jẹ tọ́bá máa lára ẹ̀yìn tásàwà bá ń jẹ láàjẹ so a àṣàwò ajẹ àrùn bẹ́ẹ̀ náà lásán táwọ̀ náà ìpìlẹ̀ ní pé tí ó bá ti jẹ́ sí pé kìí haram kárànà bọ́ bá ṣe wọ̀ wá bí ìran wọn bá ṣe ń wọ aṣọ láti wọ̀ أمر ألا تعبدوا إلا إياه ونظاهرها كثيرة وقالوا وبعد سلامي كان بيشوف سواسي أمر أمر وقالوا مقاسي قالوا مقاسي ألا تعبدوا إلا إياه أي بدا السن كمي أي فلان وبا wọ́n nírú àwọn àyà yìí pọ́nà alùkùrán tàbí mọ̀ pé àṣẹ ọlọ́run ní pípọ̀ ọmọ sí nǹkan mìí lẹ́yìn rẹ̀ tó bá dẹ̀ ti yapa àṣẹ ọlọ́run òtí lè tí ń retí àwọn ọjọ́ ọlọ́run ọba nìyẹn sọ́tù Tawbah àyà 31 ọlọ́wọ́ bá sọ pé wà máa umiru illa liya'budu ilahan wahida la ilaha illa hu subhanahu amma yushrikun àti tàwíìdù àti náfíyù ṣíríkì lọ́wànú àáyà nù lágbàwó sí wà ní àáyà àtòrìnà tàǹkì ẹ̀rọ rí ìsìbátù tàwíìdù tàwíìdù bí tí Ànábì Yusuf ti ṣe takriru tawhid ọwà mẹ́ ló ti ní náfúyù shirk ọwà mẹ́ tí wọ́n ti lé ẹbọ lọ ibi tí wọ́n ti tí wọ́n ti lé tí wọ́n ti lé ẹbọ lọ tí wọ́n ti ṣe ẹ̀nàfi fi ẹ̀sìn rinlẹ̀ òun náà ni inil hukum illa lillah àti amara alla ta'budu àti ọ̀rọ̀ tọ́ta pé dhalika dínú ibi tí wọ́n ti wá lé ẹbọ lọ tí wọ́n ti ní gbàlára tawhid náà ni ma ta'buduna min dunihi illa asma'an sammaytum antum wa aba'ukum nínú bí wọ́n ti lẹ́bọ̀lọ́ náà ni pé ma anzala Allahu biha bákan náà nínú tí wọ́n fi lẹ́bọ̀lọ́ náà lẹ́wọ̀ pé walakinna akthara an-nas la ya'lamun orí nǹkan bẹ́ẹ̀ náà ni ayẹ ìtawà ta kítan náà sọ́tù tawba ayẹ 31 wa ma umiru illa liya'budu ẹ̀bọ̀ lọ́mbẹ̀ àṣẹ náà sí ni wà máa allah àmárọ̀ aláta àbùdó ilá ìyá wà máa umiru hmm. ah, hmm. bẹ́ẹ̀ náà ni suratul bayyina ó ti ẹjọ́ yìí díẹ̀ ń jẹ ọjọ́ ìta ń ọlọ́run bá sọ pé wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu-d-din hunafa bẹ́ẹ̀rẹ̀ sọ́sọ̀ zari yá àtàyà 56 ọlọ́run bá sọ pé wa ma insa illa liya'budun

وفيه تسمية التوحيد دينا واني عنك توحيد نكني اشين إيه. وهو كذلك التوحيد هو الدين وهذا متكرر في القرآن آه، لو انه سورة البينة تاكيتا وما امروا وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين اذا مخلصين له الدين وما امروا الا ليعبدوا الله وقال لا تجبك يا توحيد له مخلصين له توحيد إيه. توحيد نوي مخلصين له التوحيد يعني الدين تسمية التوحيد دينا بين سورة الأنعام آية 161 آياتهم دي بين الله وبعض إنني هداني ربي إلى صراط مستقيم دينا قياما قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قياما ملة إبراهيم حنيفا وما كان من المشركين ẹlẹ́mí lè máa bèèrè pé ń bo ní tàwíìdù wà wà ń bí ayẹ iléhun àpádùn yí ti pọ̀ jù tàwíìdù náà níbi tí wọ́n sọ fún wa ma kana minal mushrikin wa ma kana minal mushrikin wọ́n sì ti kọ́kọ́ pè ní dínù sáájú oníṣẹ́rọ́ pín mustaqim dínan kíyàmá دينا قياما ملة إبراهيم حنيفا إبراهيم حنيفا وما كان من المشركين olùgbọ́n mi alákùnrin anábì Yusuf ń ṣe wá sínú ẹ̀wọ̀n fáwọn èrò ẹ̀wọ̀n ṣùgbọ́n o sí ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí gbogbo àwọn ẹlẹ́wọ̀n ni wọ́n ń bá sọ̀rọ̀ ni sẹ̀páwọn méjì ni wọ́n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lánàá pé yá sọ́ọ̀hì báyìí ṣèjẹ̀ mm-hmm. ẹ̀yin ọ̀rẹ́ mi méjì ti tàjọ wà nínú ẹ̀wọ̀n gbogbo dọ̀míru tí wọ́n wá fi ń sọ̀rọ̀ láti òní tí bí ẹ̀kọ́ tòní máa tá àbòdúnà náà wí wọ́n pè máa tá àbòdáni hmm. máa tá àbòdúnà wọ́n pè ń tẹ́yìn méjèèjì tẹ́ǹsì wọ́n ní tí gbogbo yín sí wọ́n bá gbogbo ara ẹ̀wọ̀n sọ̀rọ̀ àbí illa asma'an sammaytumuha ah. tí wọ́n tún ní antum ọ̀gbà antuma wà á bá òkun wà á bá òkúma ma an sá aláwọ̀ bí i àmì ṣùgbọ́n ilẹ̀ hukumar amara allah táàbù dúnìyà wọn pé allah táàbù dá ilá ìyà so gbogbo àwọn ọ̀rọ̀ yìí ṣe anábì yusuf tán àwọn ará ẹ̀wọ̀n tapátápátá ni kí wọn sọ̀rọ̀ kí láwìí náà bẹ́ẹ̀ so wọ́n padà síbi pronoun gbogbogbò wọ́n wá fi ti ẹ̀yàn méjì sílẹ̀ láti fi mọ́jẹ̀ sí pé wọ́n tún sọ̀rọ̀ líle jù fáwọn méjèèjì tí wọ́n ń ṣe wáàsí fún pé ah gbogbo yín àwọn yorùbá náà sọ pé ah, mẹjọ àwọn iléyìnbó náà ni pé majority kíni pé bá ti pọ̀ ń bí kan ojú ìtẹ́lẹ́sẹ̀ mọ̀ hmm. ṣùgbọ́n tẹ́lẹ́sẹ̀ bá jíyàn lórí pé ó ah, lè méjèèjì o wọ́n tí wọ́n ní gbogbo aráàlú yín lólè wọ́n kò sí wàhálà kọ̀sẹ́ tó fẹ́ra wọn sí ẹ̀yẹ gbogbo gbogbo àwọn lólè ńgbà náà kọ̀sẹ́ tó fẹ́ra wọn sí ẹ̀yẹ ńgbà náà wọ́n ní tẹ̀kíníkì yẹn ànábì Yusuf alayhi salatu wa salam ni wọ́n lò tí wọ́n sọ pé ma ta'buduna min duni ma ta'buduna min duni illa asma'a sammaytumuha وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمر أن لا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون báyẹn ni ó sì lọ àdínú lẹ́kọ́yìm àdínú sọ́hẹ́ tí a bá pé àdínú lẹ́kọ́yìm kí ló fi túmọ̀ yóò pé ẹ̀sìn tó yanrantí hmm. ẹ̀sìn tó ṣe gíní wàtẹ́sìmíyà tó tàwíhìd bí dínú wọ́n tún pé tàwíhìd ní dínú qayyim ọ̀pọ̀ náà ẹjá usatu rom ayatẹ́tì àbàbẹ̀ pé fa'akim wájẹ́ hakali dínì hanifa fa'akim wájẹ́ hakali dínì hanifa فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون سورة الروم آية 43 بين أجابة الله ما سبين فاقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون Eh, tẹ́mbà wá bí wálé rẹ̀ pé kí ni túmọ̀ alqayyim àti túmọ̀ ẹ̀fà ní yorùbá lẹ́ẹ̀kan pé ẹ̀sìn tó ṣe gíní eh, tó pé pérépéré tó yẹnjú eh, tí ó lábùlà hmm, wọ́n ní àmà túmọ̀ qayyim gẹ́gẹ́ bí èdè arabic èdè quran alqayyim bi nafsihi wọ́n ẹ̀sìn tó dádúró ṣe gíní tó dádúró tó tún gbé tó bá ti wọ́ bẹ̀ ìwọ náà lè dúró yìí hmm. ti pé wọn ló gbẹ́sìn dúró ẹ̀sìn gan dúró fún rẹ̀ tí wọn náà bá ti wá wọbẹ̀ ẹ̀sìn ó gbé ọrú hmm. ẹ̀sìn gbé irú àbí wọn lọ́nà máa káàna. nímọ̀ wá jẹ́ sí pé ní sáà ń pè ní dínà kọ́ yí mi lẹ̀sìn tó dúró tó tún gbé nǹkan mìíràn wọ́n wá ròyìn kùránì náà pé òun náà dá dúró ó tún gbé gbogbo tó bá ti wá bá náà yóò gbèrò ìyẹn ni pé in tó dájú tó tún gbé nǹkan mìí dúró náà ní àrùkù àrìnà Suratul Kahf àyà kejì ọlọ́run bá sọ pé ah, wọ́n rí àlùkùránì pé qayyiman àwọn ah, ah, dájú tó ń gbé nǹkan mìí dúró tó wọn náà bá ti máa lọ kùránì kùránì tí kíni yóò gbé ọdún àmúhùnmáni ẹ̀yìn bá ti ṣe tawhid ó ti dúró pẹ̀lẹ̀ sí kàmàdá gẹ́gẹ́ bí anábí wa yusuf àríṣọ́látò wọ̀sẹ̀lá gẹ́gẹ́ bí a ṣe pèpè síbẹ̀ nínú ọ̀rọ̀ tá ń kọ́ yìí nínú ẹ̀kọ́ tá ń kọ́ yìí gẹ́gẹ́ bí a ṣe pèpè tí a ṣe dáwà síbẹ̀ Naam. Wàlákínà àṣọ́rọ̀ náà sí láyé àlàmù. Ìparí ayà yìí níbi ẹ̀kọ́ tò ní ìwọ́n ni wàlákínà, Ànábì Yusuf ni wàlákínà àṣọ́rọ̀ náà sí láyé àlàmù. Wàlákínà àṣọ́rọ̀ náà sí láyé àlàmù. Wọ́n lọ́rọ̀ tí wọ́n sọ wọ́n lọ́rọ̀ yìí wọ́n lápẹẹrẹ ń bẹ̀ẹ́ pé ànábì Yusuf ń lo àsàmọ̀ ọ̀rọ̀ pé ẹ̀yin méjèèjì tí mò ń bá sọ̀rọ̀ ìgbà tí ló kọ yín aláìmọ̀kánì aláìmọ̀kánì àwọn òtí ìdíbí ẹlẹ́bọ̀ aláìmọ̀kánì náà nìyí ṣùgbọ́n wọn ọ̀la mọ́lẹ̀ fún àìrí ìṣẹ́kímọ̀ nìyẹn o ọba tí ní wàdá kí ní akitara náà sí láàrín alam ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ nǹkan àwọn méjèèjì náà ọ̀pọ̀lọpọ̀ ní 90 òun lọ yà aláìmọ̀kánì ajẹ́sí pé àwọn gọ́ọ̀tí wò pé àwọn náà sí wà ń bẹ̀ ṣùgbọ́kọ̀ kan làmọ́lẹ̀ fáwọn yí aláìmọ̀kan àwọn onímọ̀ wà annal jahla aslu kulli shar ẹlọ́mà pé àìmọ̀kan ní ìpìlẹ̀ gbogbo aburú ayé àti tàlìkìyàmà ní ta ló burúkú tí máa mú yẹn burúkú jùlọ òun náà kí ni àìmọ̀kan yàmá ní tí máa mú yẹn burúkú ayé tí ò ní rọ́nà òun náà kí ni àìmọ̀kan wọ́n àìmọ̀kan ń pààyàn sọmọ eh, pé alẹ́lọ́mọ eh, tó ti fàìmọ̀ kan parẹ̀ náà sò ìyẹn bá ní àwọn ànábì ọlọ́run lákòókè délẹ̀ yad'una ila al-ilm gbogbo àwọn ànábì ọlọ́run ní ẹmọ́ pípò sí bí mímọ̀ sáá wọ́n sì máa gbógun ta kan ni wa hakaza gbogbo àìmọ̀kan nínú àwọn àyàtọ̀ ju àyàtọ̀ ní ìparí ọ̀rọ̀ tí ànábì Yusuf fi ṣe wáàsí fáwọn èrò ẹ̀wọ̀n yìí nínú àwọn àyàtọ̀ jọ ọwà nínú Yusuf àyà 21 àti kíyàn ní ẹ̀kọ́ ọdún tọ́lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àyà 21 ti jọ pé ọlọ́wọ̀n bá sọ pé bẹ̀rẹ̀ ní sọ́tù Yusuf ayà 68 ọlọ́run tún sọ bẹ́ẹ̀ náà pé wà iná hùlàbù ẹ̀lẹ́gbẹ̀ lima alámúnà wàlákínà àkàrà náà sílá ayà aláwò sọ́tù làárọ̀ fàyà 187 ọlọ́run bá tún sọ pé wàlákínà àkàrà náà sílá gbogbo sọ́tù náà ayà 38 ọlọ́run bá tún sọ pé وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله من يموت بلى وعدا عليه حقا ولكن أكثر الناس لا يعلمون سورة الروم آية تاتي وتم بامبك ولا ما بصر فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون سورة السبع آية 38 آية 28 الله أكبر وما للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون سورة السابع آية 36 ألم أبان سأقول قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون Suratu Yusuf àyà 40 ta kílì ní ọlọ́wọ́ bá sọ pé máa ká ojú nánú ojú nílé ìlà àtúmọ̀ àà ìlà أنت تعبد تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون